ìlú mẹ́rin ẹ̀gbẹ́la ọdún kàmílì sallallahu alaihi wasallam ti hijira fún maka walikin medina ya ce ofede baroki gregorian calendar ita kefa nuna igwelewu eh olme igwele 2017 so karatuwa gbókalẹ̀ kàdé òun gbókalẹ̀ bí Ibrahim alayhi salam yaka abi yugbo digi tuli inni kojotu yunji wa idha maritu fa huwa yashfini والذي يميتني ثم gbogbo àtìsẹ́lá gbogbo ẹni بسم الله وجعل لي لسان صدق في الآخرين وجعلني من ورثة جنة النعيم الله أكبر النبي إبراهيم عليه السلام أدعو شيء بيوجي بداية يعني وجعل لي لسانا صنك في الآخرين يعني أجو وكامو وجوبوبو أنك يانو يدو يوم ملا أنك ما يدو أنك دونا دودو ike dúdú lọ́nà yọ́mù rẹ̀ takọ̀yọ́ ìhìnlẹ̀ tó fil àfẹ́rí àtọ́dú màáyáwá òbí ànẹ̀pá kólẹ̀ òbí àlùmọ̀ àníbi wẹ̀ sẹ̀lọ́láhùn àlẹ́sẹ́lám ako dúkìá yá jama ló máa ń gbówó tákìlẹ̀ kíta pa a máa dín nípa kó ẹnẹ dúwá sí ni torúkúmá náà dúdú à níbi ibrahim aleyhisselam torúkúmá dọ́mọ́ọ́lá àdínì dúkẹ́ chik màmá àdínì níbi ibrahim àdọ́mọ́ọ́lá tán àti àmà àwọn káfíń mẹ́kà àmà àwọn ibrahim àdọ́mọ́ọ́lẹ́mọ́ọ́lá tán káàmà onúrò ẹ̀ṣọ́ yá àdínì ẹlẹ́yìn àmọ́dẹ́ torí ẹ̀wọ̀n ojú ti annabi ibrahim kun yi kaaba yi òun ọjọ́ de kú ń pọ́ máa wọn annabi ismail tẹ́kùn ya kún yìí rẹ̀ àmọ́ onúgbò wọn kàkà ní àmọ́ àṣìbò yà annabi ibrahim àmì yehud àmọ́ àwọn àríníhí àmọ́ àṣìbò yà annabi ibrahim àmì nasara àmọ́ onúgbò àmọ́ àṣìbò yà ibrahim olólólòlò àwọn yà muhammad sallallahu alayhi àkàkà àtìbòyà níbi Ibrahim àwálẹ́ ara àtìbòyà wọn tókì àwálẹ́ àwọn amẹ́tòlè yìí wọ́n tó mẹ́mọ̀ àtìbòyà wọn bá mẹ́wọ́n ṣàdí ní Islam màtíkẹ̀ níbà tọ̀ ilẹ̀ ètìbòyà wọn alòhu ilẹ̀ ohun àkàdámọ̀ yẹni aljanna yóò rà ọjọ́ ẹrù dẹ́nà yà jẹun kó aljanna mọ̀ àdúrà níbi ibrahim àkídẹ́ náà واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون

innahu kana min ad-dallin bàbá mu bàbá mu yẹ bí hàmìnìlá وقال هذا قبل أن يتبين له يجريك فأكبر في ما تجد نبي إبراهيم عليه السلام أغني أنه عدو الله أكنه لوجو يتي أقول لك تجبرون دان أي سورة التوبة أي كنت تجبرون أرمان فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم الله أكبر الله أني ولما تبين أنه عدو الله abẹ́ annabi ibrahim àwọn makúbọ̀ bá ń ṣe náà lọ́jọ́ jálì ṣe bá ta bara ya ibara a ceun bara a ceun camcam ya oke a ta yi gidan shatar makú gobe agbóhun ṣe ni akavire ŋu yi wòle kakpa kpo mama hã kpekpe bia gbɔ wòle eh. nu eh, ɛɛ yami yayibara atsi ŋu ɛ eh? ɛyani ko yayibara atsi ŋu wɔma ŋu ata ŋu anibi anibi ata ŋu hã zara ɛlɛ yeyi ɖe tse gbagi ma te gbe ɖe ŋu tani dɛ yẹni ọjọ́ wọlá túkúdí wọlá túkúdíní yau ma yubá tún ọjọ́ hmm. ọ̀kẹ́ kanyọ mọ́wù ní mana ọjọ́ kẹ̀yìn akámù ní kwánẹ̀ ọyọ́gẹ̀ yá kámùlẹ̀kúwà ní ọyọ́gẹ́ káyọ́ mú onímọ̀nà alẹ́ ibrahim náà gbójú omi agbọ̀gbà ṣẹ̀ṣẹ̀ ụka na-ata ma agbụ islam ha ya ọyọ́gẹ́ káyọ́ mú òun anya eko mọ́gì alẹ́ ibrahim aka emigide itenego amọ́jà gị anya kwụwa na awa akụbọba nwụ kiti ya amọ́jà ma kafiri ya deba ẹ̀dà ní ibrahim abọn ẹ̀yánigbó tààlẹ̀ tààlẹ̀ ìyúkwa na ọjọ́ na ẹ̀yánigbó alára ni yẹ́wùmọ̀ láyàmfọ́ mọ́ ọyẹ́ gidẹ́ yọyọ́ kọ̀ọ̀kọ́ máa rán kìkù rẹ̀ nílẹ̀ wala banun ọmọ kìkù ní illa man atallahu bi qalbi salim kéde ní kí wá pẹ́ẹ̀dọ̀ yóò ló ẹ̀dọ̀ qalbi salim khalis min shirik wa shak ẹ̀dọ̀ ìkìṣẹ́ yọ gbà bí ṣẹbọ́lé dútẹ́ ó dè yíò máa jẹ́ yóò gidẹ́ ẹ̀dọ̀ ẹ̀ kejì yíò lọ yọ́n ọgbẹ́rin ọjọ́ ka ọgbẹ́rin níbi ka ẹ̀dẹ́ ẹ̀mẹ́kò yìí yẹ̀ ní

onye gire anabi ibrahim alaihissalam ọmọlẹ yanya ka ọyọ ọyọ babaun babaun yanya dodo babaun kwana ọyọ na anabi ibrahim àwọn na dodo babaun kọ ọyọ m babaun rida biri mamdu rọda ọna kì díẹ̀ ní tulè gbapò jábọ̀ gẹ́nẹ́ kò kó dẹ̀ mọ̀ adádágọ̀ gbáhùn dágọ̀ mẹ́rin ẹ̀dẹ̀ ejúra níbi ibrahim aléyà dágún maru rídòkó yìí maru rídòkó mẹ́jọ mamdá tí ìhùná ọjọ́ àkíkẹ́ wọ́n ti tẹ́ta àwọn ìwà ní agẹ́nẹ́ dùn ẹmá jàpapọ̀ àbí ìlàmẹ́nà tẹ́lá bíkọ́lù ìsẹ́lìm ẹni lẹ́fọ̀n wọn gbọ́ nínú ẹlẹ́ yé yìí nìyí alùpàpẹ́ yẹ jàpapọ̀ ní kọlà pàpẹ́ yà dálọ́ ẹ pàpẹ́ yẹ ṣòkùṣẹ́ pọ̀ mẹ́mú nìkẹ́ múlẹ̀ káàbìrì mẹ́ oyé mi ti ṣe bọ́ọ̀lù ọjọ́ mẹ́ ọlọ́pàpẹ́ yẹ dúkòkè àwọn tẹ́mi kẹ́ ẹ̀wọ̀n lè tí ó nà níbi ọ̀sán lọ́sẹ̀lám yẹn ní kìbẹ̀tì màmọ́lá abútọ́líbù ọ̀rọ̀ àdúkì máa níbi ìdúnkà níbi kàwà kí ni kul la ilaha illallah ìkọ́kà yẹni kẹlma ahajjú lẹ́ka indallah ọlẹ́gidẹ́ na ti hujja ọgbọ́jọ́ máa dẹ̀ tààlì yẹna orí àdì lè bẹ̀ẹ̀ ẹwọ́n dúkì kan abútọ́líbù yà ìkà kí la ilaha illallah ìkọ́kà òun lẹ́yọ yóò nà bá mẹ́ni ojú èdùmẹ́yà níbi kìgbà àkànyà níbi kìgbà ẹ̀ẹ̀dá kílípàṣì máa kóyọ́

abele tuna manuja ati eje ne koniji kimero yoru tiyo bebo roma chama chamiye ata kavri ata chouche ko yari ma acha kwa chode ma le ku ma invite amune kama aba ma chijanaiza onugo oje ma ka town chouche ko je ata won acha kwa chode imajari ai invite amune ma abojo imajari ama ma bigara ah ele ga kwa chode munafiki iji abo uje ko ire un ìrọ̀gẹ́lẹ̀ àníbi ọjọ́ àníbi ọ̀sẹ̀ lásìlá gbọ́yẹ́ kárọkọ̀ yọ́ lè fún àbútọ́ alìbùdẹ̀ ìgbẹ̀dìmà gbìyànjì gbódúkà makáfíà alè mọ́dán kẹrẹ bọ́ọ̀kì mánu inòyìn àníbi ibrahim agárọkọ̀ yọ́ alè kókó àtàwọn ìkwànà yọ́nà yọ́ ma láyà Allah fọ́wọ́l máàlù wà lábànún ilà mẹ́n àtàlọ́ وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أينما ما كنتم تعبدون الله أكبر الله يعني وأزلفت الجنة للمتقين أوجي كاكا كده ما مال الجنة ما مرانا دنة دنة bi mana be kuma ubu jaga be kuma ubu jaga ba mamdu merana ne denel lil muttaqin abu mo shi poyo arjena arjena mele gum dagure eh wa burzatil jahim lil gawin una jahim bi mana azharat ma'mur to shagada emi gide shi be se mera mama ma be gide ba kedu maru taninga mai mamte tan shagada ma ma bodu ma de maluna mali jahim gidago lilgawin na makafiri a baci yaguti a papa wakila lahum ukwana biyu na lama aka ma aina ma kuntu tabudun amma kuma jubi kuma giri le ni kuma rara yele gbẹun lẹgbẹ idẹ nila libyojo alibi ọjọ gbàmẹun lẹjọ hal yansurunakum aw yantasirun ẹgbẹ Allah hani hal yansurunakum aida ma wa datiko

gane ko bashi man kankan waje mazai huna bi mana ibn abbas ya nime fo kubuki mufiya mai makoma mai hima magura mai magura magura a mai hima makuma kuma kuma makuma makasai ama ma bele kalo wa junudu iblis abodu kumachami junud kumachama butu ibri amakade amakade ogban ibri dago ngba ma amo amo na kola yi abe kumakade ogban ibri keki chuma yo chuma yo chuma chuma chuma yo kwa pobe wa junudu iblis eh bodu ma ngol le bubu ko gebri ko kadele ba ọ̀pàpọ̀ màtòhúlà ní tọpa òjùnúrí iblis ajmẹ̀hùn ọ̀pàpọ̀ màkàtẹ̀ ọ̀nà tàbí àmúnà bí dùn màrà rẹ̀ bìrì قالوا قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين الله وما أضلنا إلا المجرمون الله قالوا ترحمهم ده آه، عبد عبد مجامي الغاوين جدا باي الشياطين والمعبودين عبد مرار ما بامي بري امنا لا امنا تتون باكو وهم فيها يكتسمون ما كو يهو ما كو ياجي وان ma kó ya yí wọn ìwọ̀n ma yege ọ̀pọ̀pọ̀ àmà ma pọ́lọ́mà àmà ya jẹ́ ọlọ́mà ìwọ̀n yìí wọ̀hún yẹ̀tẹ̀sìmún ẹ̀hẹ́ ọ̀rọ̀ wa aláhẹ́ni ẹ́ tẹ́láhì aláhẹ́ni aláhùwẹ́ gbọ́pọ̀ra yẹ́ni ìkùnà lẹ́fí dọ̀láàlì mọ̀bí ìyánibó ìkùnà lẹ́fí dọ̀láàlì àwapọ̀lẹ́ mọ̀mẹ́nìká àmọ́dé ìlà ìlà ìgbìrìpì tura mi gbogbo màlẹ́ ọ̀la máa yọ yìí èyí ńlá pé ohun àmọ́dé ẹlẹ́jẹ́ kà máa wá yọ yìí ìjìnìṣẹ́ wíkú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ alìmí إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين Allahu akbar to mani idin nusawwikum bi rabbil alamin ama qawli ma imelika innaku innakunna la fi dalal mubin e ka ma de ya do ni gide o e la pe yo ma de idin nusawwikum bi rabbil alamin o e ka ma ka mo de gide ama ku gwe gbo po ndu ge chona le gbo po ngamara ramele ama ke wa ma abdallana ijiburu tubudu amadamu wala ilakidenu illa almujrimun o abuga majene gbitere ya muna ibri o edamu mashukolo gede e, inna awlana alladhina iktadainahu bihim abena gajona imma kama lebele jibri eh eh e, akuti mu jibri kutu wa ni garejin imaje rokero sana ni ba akuti mu jibri ba to bagema me ide tana no صغيرا هراء وما لنا أوه فما لنا فما لنا من شافعين èmi ní ilé ikú àmì mẹ́la ikú a máa níbi ọjọ́ àmì múmi ni ó ẹlẹ́gẹ̀ agbàmọ́ ọdún ẹ̀dọ́mọ́nú ìránigó wàlá sàdíkì ní hamimi olùkú ọláàlì kò nà mẹ́hun olùkọ́ lálẹ́ ilẹ̀ mi máa mú téyìn dúdú yà yíyù opportunity olùkú lọ́gbẹ̀ẹ́ pé ó ń ṣe yà wá ọgbà kẹ́mbà adágó ọgbà káńtà adágó torí kuma mẹ́bẹ̀l kónùkún ẹ̀dẹ́ ẹ̀gánukú ìmájúwà kónùkún ẹ̀dẹ́ ní onúdúkù máa pọ̀ bẹ́ẹ̀ tẹ́kùn máa lẹ́ tánẹ̀ ẹ̀lí mamẹ́rù tánẹ̀ kọ́mọ àmà ikú ya wa gbanagide ọwọ́ kakọ́ mẹ́dẹ̀rẹ́ tí wùn náà ló aláwọ̀kẹ́ ẹ̀dọ́mọ̀n walau anna lana karrotan o ẹ̀yìn eh, ma ya ce ká dàbí tó gẹ́ ẹ̀dọ́mọ̀n hamakẹ́ karrotan ce dàbí tó yìí lẹ́dẹ́ walau anna lana karrotan ma ya ce kí dàbí tó a dàbí tó gẹ́ ẹ̀dọ́mọ̀ hamakama dàbí tó yìí lalo kama dai bug ma di imani ke kama dai bug ma gora kama cha din yo giji o gaja ke eh allah hado inna fi zalika al aya aman kuma gbo gide aya ite wa ma kana aktharuhum mu'minin o jile ma o jile mo na ma di imani ni o ma di imani ma di ma di gaskiya ngojon wa inna rabbaka layla yundu wa lahu al rahim ẹ wàláhì odú ẹ̀rọ alẹ́húwà aziz oṣù odú al'aziz ẹlú odú ẹnu onúpáyú alẹ́díláyọ̀ rálẹ̀ ẹnẹ dúk ẹnẹ mọ̀mánigẹ̀ tọ́ lè ní ẹnẹ gẹ̀mánigẹ̀ tọ́ páyú lè ní ẹnẹ dúkẹ̀ṣe ẹ ànigẹ̀ fọ́ṣẹ́ oṣù oúnjẹ ní arahim ìyàlẹ́yọ́ omi ìyánigó ìbúgàlẹ́yọ́ omi eyọ́ omi lọ́gẹ̀dẹ̀ kẹrẹ̀ bí rahmaniyan rahim ìlú jẹun bẹ́bọ̀ ó mọ̀ yá yálẹ́yọ́ yìí rẹ̀hí mi lẹ́ ìjẹ́ pẹ̀pọ̀ máàdìsẹ̀ká ọkọ̀ ọkọ̀ máa tẹ́ máa ṣọ̀ wọ̀nyí ayájọ́ ọ̀nà bá tákíjákí ilé máa yí mú mi yá jù wókè ìmọ́ká yẹ àjẹ́nà ọjọ́ ilé wáyé wọ́n mara كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين الله فاتقوا الله وأطيعون بلغ الله أن كذبت قوم النوح المرسلين أقول لك abójá níbi núhù kẹ́zẹ̀bẹ́t makọ̀ almúrúsẹ̀lìnà olùṣẹ́kọ̀yọ́ pẹ́rúmá ẹ̀bá makọ̀ olùṣẹ́kọ̀yọ́ pẹ́rúmá lẹ́yìn òjá níbi núhù gílẹ̀ ibi tí kọjọ́ dúdú wèmí makọ̀ ubelẹ́gẹ̀ kẹ́zẹ̀bẹ́t adún almúrúsẹ̀lìn abójá níbi sọ́ọ̀lẹ̀ ẹ̀yánigbo aboya ni bihuru ama onugo ama kokpa ni bi ko yo pochermai وكذب وكذب ثمود ايضا المرسلين aboya ni bi salihu ama onugo onuje ko yo perumai ama onugo ko ami samudawa abogi de papo oyo kucherma ma oyo gujiji ẹkọ̀kọ́ níbi kàbàkáwọn àmà níbi papò ohun ẹkọ̀kọ́ mọ̀dọ́mọ̀ ibi kọ́ lẹ́lẹ́hùn ibi kọ́lẹ̀ lẹ́wọ̀n ma fún hùm abọ́ níbi gidẹ́ bó mẹ́ta gidẹ́ ọjọ́ tóní ma gidẹ́ ibi kọ́lẹ̀ lẹ́wọ̀n àfúhùm núhù baka níbi ma ọmọ yẹ ma núhù ìgbìṣẹ́rú ma ẹ̀yìn ká ma alátẹ̀tẹ̀kún mẹ́ẹ̀tí òpọ̀ ọjọ́ kúmẹ̀lẹ̀ bọ́dà wọn mẹ́ẹ̀tí òpọ̀ ọjọ́

mẹ́rin lè bómi mẹ́rin lè bómi wọ́n mẹ́rin àtà ní fọ́kẹ̀dẹ̀ àtà Allah ẹ̀yẹ dúkì lè bómi bàkí lè bọ́ yọmẹ̀ wọ́n máa sàálùkún yẹ́ni wọ́n máa sàálùkún máa léyìn mi ní ajẹ́rì mẹ́rin wọ́n máa kuna rutu mẹ́rin náà ṣẹ́gun náà yẹ́rù mẹ́rin rẹ̀ ubi mẹ́rin dúkú mẹ́dúmi náà ina dúkú tẹ́lẹ̀ yí mọ́ ọ́nù ugbo ndu di chona ile ugbo una nuro oyi yi gareba gere ba ole mi ja gini fattakullah me chupo jo me libo down wa ati uni me kuma kuma kurcheru me e ndu ka me ya kuma ko bin قالوا قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين so mamu muda ola duka nebi nu muda ya kawo ma legbelegbe igbo hikmadun kọlù àánúmínú lákà èyí ìyá yá ce kami mani dun wata ba akal arzalun ubigica bigica mena buwa ne hamu ne kpakpo ubigica mena ihe ne buk mama yelin an kama gume ne dun kicubela lebe bàkà àwọn ọmọdé náà buwa ne mẹ́ni wọ́n tẹ́bì akal arzalun abuk mama mace na amunen munin man shanan man ngajin abula jo kuwei bebe ke arzelun ja bega ma yo kwe kan man shan sha okwe ye jana re wal arzelun buk ma jamina buhane ma man ngajin maje ne maje ene ke man ngajin ne agutu e badu odudu pana meje we ya de zilale eh ubele nga ma kwa mala anya jo da mai anabi nuhani wa ma ilmi mimma kanu ya'malun ominu mayogu machinu ominu mayogu machinu umichana amanu ewu kumakoche kumachi omimanu eye ngoma ma ji kumaji amanu umele dugbe mi minu una ma alima ogoy ogoy ma hi ope ma hi omine mne omide che udumo muturu kuma mi islam gba ma ama islam gba ubi kuma mi islam gba yi en biten video mi domo in hisabuhum

kúkú mẹ́jẹ̀rọ ìrìyàn yọ ọkà tó dé mẹ́ ẹ̀lẹ́nìkú kúkú mẹ́jẹ̀ ìyàn bẹ́kùnmàkà kúmà ti mú mi ní bókò mi ní ẹbá yọ ilé bẹ́kùnmà wọ́n lè fún mi mẹ́kẹ̀jẹ̀ ìrìyàn yọ ọkà tó dé mẹ́ náà wọ́n mú náà múdáwé mẹ́ yá rí dání wọ́n máa òun yóò kà mẹ́rùn in hisabuhum ila rabbil law tash'urun òun yóò kà mẹ́ wọ́n máa in hisabuhum ìsáàbì bóbìdẹ̀ àwọn agbó bóbìdẹ̀ alùkùnmọ̀ yáṣẹ́ àwọn agbó máa yẹ́ ní ila rabbi ó dùn ẹ̀mọ̀ ilẹ̀kì alùkùnmọ̀ law tash'urun ṣe ń kùnmọ̀ níma ẹ̀kùnmọ̀ yákàáyé ìgánigbó لو أعلم أن الله يهديهم ويذلهم ويزيدكم ويوفقهم ويخذلكم yar hu memman ti ango yo chubele ya tona tu ibele ngi tuli ki ama me ko labe yonate ya mi ida ya dunga ma ya ka dunga me ama me ko be yonate ama wa maana bi taridil mu'mini ya ya ci turku ya mi mu'mini lu bolatenu in ana illa ana nadhir mubin ya je mo mo che no muna mo che no mo ti adu feti ye jibere pe mo che tanana tenale na duka and قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المسحون ثم أغرقنا بعد الباطين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين إن ربك لهو العزيز الرحيم الله أكبر قالوا ما ممدى مني لئن لم, لئن لم تنتهي يا نوه مني ونوه chekwu ma doo ni ama chekwu le nkwu daga kain enkwu kunya daga kai chekwu ma wen to lanakunanna min almarjumin wa ya de buga ma ya rikolonwe ewon wa ya de buga ma ya rikolonwe chekwu ma man ikolo ma ya ronwe eh ala rere anabi nuhu aikai yani qala rabbi yani ondumi inna kaumi abomi kazzabuni kazzabun mamola mdu demi o mẹ́rin mi ò mi ara ó ìmáànà kí wọ́n yọ ọ̀rẹ́dà níbi káànà wọ́n yọ ya kaumi inna kaumi ìtẹ́kẹ̀lú hazard Qur'ani mahjura anábi káànà wọ́n yọ ojúgbó mọ̀rábi Qur'ani tẹ́ anábi nuhu anábi nuhu káànà wọ́n yọ dẹ̀ yẹ́ ni inna kaumi yẹ qala rabbi inna kaumi kazzabun abóhun amẹ́gà kí èmi òun arọ yóò tọrọ gẹ́lẹ́ bá

ẹ̀yàn fòmí ẹ̀hún àmàhùmáyú mínal múmìnì pé múmìnì aláhẹ́tọ̀ fàndínáhù wọ́mọ́máhù ọjọ́ àmúhù gbẹ́gbàdí imáni lẹ́bọ́ filfulki ihọ̀tọ̀ àmà ọjọ́ òmùmáhù yọ almashhur ọkọ̀ gidẹ́ àti almashhur ìṣẹ̀pẹ̀kọ́ ìṣẹ̀pẹ̀kọ́ pàmúnẹ̀ ìṣẹ̀pẹ̀kọ́ kàmẹ́un dúkọ̀ yóò ṣọ́nà pápó amewe ameladu koyocho na e, e, ba ọkọ̀ ìrẹ́ṣẹ̀ pẹ̀kọ́ dànù ẹ́ túnmá agrọ́kùnà báadùlbàkín òbílẹ̀ ọyọ́ ẹni àbẹ́gìbọ̀bọ̀ yìí ọkọ̀ ma dẹ́gẹ̀ ní aláwọ̀ agrọ́kùnà ayé ń bẹ̀rẹ̀ kó gbá báadùlbàkín ẹ́ yani amona dudu bobo yo kan olu yi be ma dio kan ebi lenu anebi re oko ma mbe bu mani amone mam do mam mam eh e ya ke e tale tale una na begi bobo yo ayo kuma che yo da ma ruwa e on ma ku ya eh Allah hakika kwa kuwa mulukakide yake kwa aya Qur'ani aya ni cheo wama kana aktharuhum mu'minin ojile mamadi imani machi mu'mini machinu madi imani imani gaskiya no <clears throat> eh gboduko ya ko ojile ojile ojile ma gboro yo ni ojile ma di gaskiya ni ojile amune amadi imani ni wa inna rabbaka lahu al-azizur rahim lele ondu ele huwa al-aziz ojodo nu payu ar-rahim odo ene odo aleju momi eh allah akbar ojo ele waju momi eh ale jabal ga yiji ma كذبت عاد المرسلين كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين الله أكبر الله إن كذب عاد عاد المرسلين

ya kama ki Allah tattakun mai tukpo jo kuma libodo yon inni lakum rasulun amin o mi tunu to jo chabu mai amin ene kuma mo efu me mefu ti ma ti amajan agugo won te hun ale o ma e ne do je mu won se na lumin won pere bi je ni فكيف تتهمون تتهموني اليوم أما أجمو أمين فيكم قبل الرسالة أموشي نكا ممهلت دوبتك مكوشي أمامتي أموشي فكيف تتهموني اليوم إني ولا أموشي أما أموشي دمي يبوني فاتقوا الله ما شكوا يواتئوني تركم اللبون وما أسألكم وما أسألكم عليه من أجر yani ina nduku watini nyame oka kimemenga ngabai dumita kujerumeno ina ajaria urwa meku nganyane illa ala rabbil alamin ugbo du ke chona ile un watini rome kuhi atavununa bikulli ri'in أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم الله oyeie ya adebeụrụ ya ka ah boyena aha tebụl na ụnọ ayị ehị ụkụọgwụ i akarghị alụwe ị oyibo ya ngakere be na e hiri nwa ya ka e ihe cheụ mle uw nile mee gie ojú wo látàtẹ o ma oyin kọ́dàgò ma oyin kọ́dàgò pẹ́lẹ̀ òwe oyin lẹ òwe oyin ma wà ẹ̀yàn atẹ́kẹ̀ lálẹ́ rọ yìí lójú bá ma bá ma oyin kọ́ àgbàdo wo méjì ọ̀rọ̀ yìí abẹ́kú wo dágò èlé lọ́wọ́ rẹ̀ ó yí òun ya mú lé òun ma fún ti rí in rí in ju gbogbo ìyá ilé ọwọ́ ìgbò fún yìí ma orin ma kọjọ ojú gbogbogbogbo ilé yíyọ o ma kọjọ ẹ ma mú atẹ́bùnú nàbí kó lè rí ìn oyin ìdẹ́ ma kọ́ ibà ayẹ́tẹ̀n yà á jẹ gbọ́gbá ilé tẹ́bà àtúnà oyin ìyà màmúlà kọ́ ẹ tàbẹ̀tún ẹ̀rẹ́ dúkìlá lè gbé yẹ́nà rẹ̀ dúbà ma yé hun ma náà sàmúnà òkè ẹ̀dá ma yé hun ma náà rí kólóhàmúnà ẹ̀dá ẹ̀nẹ́dúkùmálí ma náà dúdú ẹ̀dá ẹ̀nà dúkì ní ṣege ẹ̀nà dúkì àti nìkí ṣàpútàpéhun oúnjẹ ọgọ́lẹ́bà mana lálẹ́bà ọwọ́ màkítọ̀ lọ́jà àbẹ̀kí hòtẹ́ẹ̀lì jẹ ọmọ kàmùnà arúyọmọ́ efim amẹ́wọ́n apútàpútàpù mọ̀tẹ́ nìkú máa jẹ màmúdà àti omole mategwa yoyi ede du bi aba ogele ma yiyena yoyi amena la ale du manali ma ale ale won machachi re ya kama akini yani watattakhizuna masani'a egani go watattakhizuna yani watattakhizuna masani'a man ya kunyi gide masani'a ci unye lile kọjọ gọlgọlì àkùbù ń yọ àmẹ́hùn dúkẹ̀tí lè wùnyí iye wùnyí yọ òsìmọ̀sáníà láàrẹ̀kún tẹkùnlù dábùmẹ́dò gbígbé lè wùnyí ẹgbà nígbà yọ aka ọmọ ẹ̀rẹ̀ níbi húdù mẹ́hùn yìí kìdẹ́ kọjọ àkùbù yún tìlìmpó múnẹ̀múnẹ̀ gbàjẹ́ wùnyọ àmẹ́hùn dú kọjọ òbìkú yìí sí ilẹ̀lẹ̀ gọlgọlì yọ yìí ọkẹ́lẹ̀ mẹ́hùn dúkẹ̀tí lè yẹ

ebia otun da kagale ẹwọ́n ẹ̀rẹ̀ gbogbo onye láti ṣe gbogbo ẹgbogbo àṣà ayọ̀ yìí oríge kọyọkọyọ ẹni dúrédé hùn ìrànìgbò tẹkùlùdùn wọ́n ìjẹ́ bà tastom aláàrẹ́tọ̀ ubigun mẹ́wọ́n tí alígálẹ̀ mọ́ múnẹ̀gẹ̀yẹ mẹ́wọ́n tí dẹ̀ aníbẹ̀ yóò ajé ẹrùmọ̀ yẹ́ ni wọ́n ìyá bà tastom mẹ́wọ́n yá pàmúnẹ̀ gbè kàmúkọ bá bà jẹ bàárín egbe ene kia ene abiumi me kpam ne ne gene duma ne kia ka ke rume gen eh ene kia na abiumi je ba eneke kia na abiumi ibe ogele me kpam ne yi punishment ogele me duma ne yi eh ma ya kpam ne ne ma ne bi kpo gbe gali ka ma pon je le ile kupiu ne ne ma ne bi kpo gbe gbu gbo gbe gbu ba jo ọkọ̀ ṣẹ́gìrì ó máa dárúkọ ẹgbígbà and punishment dùn ún ẹ̀hún ọ̀jì wú ẹ̀rẹ̀ jìmọ́lọ̀ wú ẹ̀hún bó ṣàṣẹ rẹ̀ ee yẹ́nì pọ̀tẹ́kọ̀lá òṣèkìdẹ́gùn mẹ́tí mẹ́tí pọ̀jọ́ wa wà á ti òun ní mẹ́lẹ̀ bóun ẹ̀ wọ́tẹ́kùn lẹ́bi amẹ́dẹ́kùn bí máa ta àlẹ́mùn mẹ́tí òpó dúkì dárí jìkì kì tọ́bọ̀ tọ́ yàrí jìkì ẹ̀yìn àlìhírì dú ìlọ̀bọ̀tẹ́wọ́mẹ́ amẹ́dẹ́kùn amẹ́wọ̀mẹ́dú ṣe yàn amẹ́dẹ̀kún bí láàrín àmì wọ̀bẹ̀ní ìwọ́n jùmílẹ̀rí yíyọ mẹ́nà mẹ́wọ̀rọ̀ yọ wọ̀bẹ̀ní mẹ́wọ̀n náà yọ wọ̀jẹ̀ náà ti wọ̀ yóò mẹ́wọ̀n náà mọ́kó ókó mẹ́àmá yíyá kíálẹ̀ ókó mẹ́nẹ́wò ẹ̀rùn ọlọ́yí yéédú ẹ̀gbàdú mẹ́gbómi oyún ṣe yàn ọmọ ìní àkáfù alẹ́kùn yẹ́jẹ̀ mẹ́gbóyọ́gẹ́ alúbá kùmẹ́ má ṣe ń yà alímẹ́ni kùmẹ́ má gbọ́ra mẹ́dàbí ìní àkáfù alẹ́kùn lájòpọ̀ mẹ́bàá sheku mai adúrí mita azabun azaba yóò mi awin ajaba yìí líle ọjọ́ ẹgbùtì yíò wá ṣokùn wá mẹ́ mẹ́ni kọlùn wẹ́hùdù wá sẹ̀wá ọ̀nà àlẹ́yìnà ó kùjọ ó kété rẹ̀ ṣe wẹ́bọ́lẹ̀ lẹ́gbò mustawi ẹ̀ndẹ̀nà awọ̀ àìsá ò ẹ̀ṣẹ́jú wáyé o am lam takum min alwaizin àbúkẹ́jì jù ọyìn náà ó pé tí rẹ̀ ṣe yẹ́ wọ́n kẹ́kọ́ lẹ́ra lọ́rẹ̀ lọ ìyá ìwà ní wọ́n rẹ̀ yóò ẹ̀má kí nínú wọn yìí bìlò wọ́n má nínú àwọn yìí bìlò gbogbo àkọ́ wẹ́jọ mọ̀ rọ́pùmá àmàkú ẹjọ́ kété gbogbo lẹ́nẹ́ wọ́jọ́júwáyìí náà inna hadha illa khuluqul awwali ẹ̀yá nìkú <laughs> ẹni ọlálí ube yóò dúdú lẹ́lẹ́bìtì ọgọ́lẹ́bìtì ube olúwìwọ́n lẹ́yìn kúrúkúlà awọlín alìmọ̀já lókàtí pàmù kọlọ̀ amúnúṣọ́ yóò dúdú ní ẹ̀rí ẹgbà níbi níbi gbogbo ma létí ní ẹnẹ́gì adágùẹ́ ọjọ́ pòhùn jẹ́ alóbùmẹ́ni mẹ́wọ́ wọ́n jíjẹ ọmọ yìí ogójì rẹ̀ jí yẹ́ wọ́n bọ́ lẹ́nẹ́ máa ràpọ̀ yíwẹ́ ní وما نحن بمعذبين وما نحن بمعذبين فكذبوا فهلكناه إن في ذلك الآية وما كان أكثره مؤمنين وإن ربك لهو العزيز الرحيم يعني wọ́n mẹ́rin wọ́n máa nánú bí wọ́n àdẹ́bí àmàkẹ́dẹ́ ẹ̀ẹ́tùbó kàmẹ́ àṣàmẹ́lá àjábá àmàkẹ́lò ẹwọ̀ ẹbá mà ní àmàkẹ́tùbó kàmẹ́ tààlà ẹ̀ẹ́tì àjábá náà àkùmàwọ́ra mẹ́júlẹ̀ yìí pẹ̀hùn pàákùmà nẹ́yọ yìí pàákùmà góyà kí ma ọ̀rá nẹ̀ lò science and technology yìí ma góyà kí ma ọ̀rá nẹ̀ lò wọ́n tẹ́kùn mọ̀mọ́ra wọn dúdé mí amọ̀mọ́ra wọn dúdé mí à abójú àìlègbọ́mà yẹni fàhálẹ́fínáhùn tẹ́kà ọmọ halaka ìnẹ̀fí dẹ́líkà amẹ́rìnkùnmẹ́ gbọ́gidẹ́ ilẹ̀ ààyà ààyà ni tí ó wọ̀ máa kàánà àtẹ́rùn mọ̀mìnì ojìlè mọ̀má rabbaka lélẹ̀ òǹdú ẹlẹ̀ huwa al-azizu rahim tí ó ń dú al-azizu ẹnà páyú èkùlù páyú mọ́dẹ̀n arrahim ẹnẹ́gì ee eh, ọ na-eche na ụkpahe kulu maden arahim ya nwele yi omi ẹnẹ́dú gbódù ma ya ṣe yẹ́gbì dìgbẹ̀ máa ká máa túbọ̀ ṣe àgbàpọ̀ ohun ọmọ jì túbọ̀ lẹ́nu gbogbo ohun àwọn ọmọ máa halaka báyìí wọ́n lè yàtò bílá subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum